mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹ̀ ní kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n tún yáyá síta láti wáyé olórin jùjú ní King Ṣẹ́gun Blessing sí bí ó ti ń ṣe ayẹyẹ ìpadà sílé àti ìfilọ́lẹ̀ irinṣẹ́ tuntun ọ́fíìsì tuntun ọkọ̀ tí wọ́n fi ń kórinṣẹ́ àti àwòrin rẹ̀ tuntun ọ̀pọ̀ àwọn ènìyàn ńláńlá ló wà níbi ètò náà bíi olórin fújì ní King Saheed Òṣùpá Ṣílò àwọn agbóhùnsáfẹ́fẹ́ kò gbẹ́yìn bíi ab dùyọ̀mí màtẹ́ ìfankalẹ̀lúyà dòyìn kúkọ̀yí dòyìn ọlátúnjí fẹ́mi davis dr smile àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣẹ́gun blessing kò ṣàì sọ ìdí tó fi padà wá sí orílẹ̀-èdè nàìjíríà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tó ti lọ ó sọ wípé ó ń padà wá sórílẹ̀-èdè yìí láti wá ṣe padà sí orílẹ̀-èdè tí òun ti dìde látẹ̀yìnwá ó wá sọ wípé ìdásílẹ̀ stúdíò tí òun ṣe wà fún àwọn ọ̀dọ́ tó ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ nínú orin láti máa ṣe ìrànlọ́wọ́ tó péye fún wọn ọjọ́ orin ní ọjọ́ náà ẹ jẹ́ kí a wò díẹ̀ níbẹ̀. láyé káyé tó ń bẹ́rẹ̀ wá ẹ máa bá ń sọ ju bàbá mi ṣàṣìnà Peter Sarkozy. look natural kí mi náà kàn jáde kí n ṣe fàájì mi sohun tó bá wálé ní lélẹ̀. ṣẹ́gun blessing a mọ̀ pé ẹ fìgbà kan lòkè òkun ẹ̀ẹ́dẹ̀ pẹ́ gọ́ńbẹ̀ a mọ̀ pé lọ́ọ́lọ́ba ẹ ti kórede ẹ ti káyọ̀dé torí à ń ṣe ìfilọ́lẹ̀ nǹkan tó pọ̀ lé ní à ń ṣe ìfilọ́lẹ̀ orin à ń ṣe ìfilọ́lẹ̀ irinṣẹ́ à ń ṣe ìfilọ́lẹ̀ ọ́fíìsì tuntun ẹ jọ kí lẹ fẹ́ sọ fáwọn aráalé nípa gbogbo kan tó ń ṣẹlẹ̀ ń bíbá ilé ni gẹ́gẹ́ bí olórin. Ah, well olúwa ṣeun ehm, yorùbá náà ló sọ pé ilé làbọ̀ sí mi oko ìgbà tá a rin gbogbo àwọn ìrìn àjò yẹn náà orí ọ̀fẹ́ la ní ìgbà táwọn ọmọ ti wà lọ́hùn ká wà ń bẹ̀ ká ṣojúṣe bàbá náà but ìsìn olúwa ti ṣe àtipadà sílé adẹ̀dẹ́ pẹ̀lú oore ọ̀fẹ́ tó kù. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká Tonto Dike ó ní ó ti fi fọ́nrán fídíò ibi tí ó ti wà ní ibi ilé ìdárayá amárayágágá gym tí orí ayélujára rẹ̀ níbi tí ó ti ń ṣe eré ìdárayá tí ó sì kọ́ síbẹ̀ wípé lílọ tí Tonto Dike máa ń lọ sí ilé ìdárayá amárayágágá ó kàn máa ń lọ síbẹ̀ láti lọ ya fọ́tò ni ó ní ẹ wò mí o mi ò lọ síbẹ̀ láti lọ ya fọ́tò nìkan ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká lórí ayélujára ni wọ́n ti ń kí òṣèré ni Regina Daniel kú ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ èyí tó bá a láyé Regina Daniel òun ló ti fi ọ̀pọ̀lọpọ̀ àwòrán tó rẹwà sí orí ìtàkùn ayélujára rẹ̀ láti ṣayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ nílọ́ọ́lọ́ yìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì sọ wípé àṣèyí ṣàmọ́dún ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ọ̀pọ̀ àwòrán tó rẹwà ló gba orí ayélujára kan èyí tó sì jẹ́ ti ìdílé Olú Jacobs bí wọ́n ti ń bá màmá Jọkẹ́ Silva yọ̀ fún ayẹyẹ ọjọ́ ìbí ọgọ́ta ọdún èyí tí màmá náà ṣe lókè èèpẹ̀ ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká gbogbo ni wọ́n sì ń sọ wípé màmá àṣọdúnmọ́dún ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà adẹ́rìnpòṣónú ni efe the worry boy òun ló ti gbójú àgbọn wo ìwà àti ìdáhùn brahimo sí ìlú mọ̀ọ́ká olórin two face brahimo ló fẹ̀sùn kan two face nílọ́lọ́ yìí wípé ó parọ́ mọ́ òun wípé òun ní ìbálòpọ̀ ìkọ̀kọ̀ pẹ̀lú aya rẹ̀ léyìí tí two face sì sọ wípé èyí tó sọ yìí kù díẹ̀ káàtó nítorí náà kí ó lọ láti lọ tọrọ àforíjì ní gbangba àjẹ́bẹ̀ yóò fi ojú ba ilé ẹjọ́ tí òun yóò sì fi ẹ̀sùn kan wípé ó fẹ́ bà òun lórúkọ jẹ́ léyìí tí yóò sì san bílíọ̀ mílíọ̀nù náírà kan kàkà kí Ibrahimo sì mọ ohun tó fẹ́ sọ ohun tó sọ ni wípé látòrí ayélujára òun ni túfèsì ti alẹ̀ tó sì ń dúnkòkò léyìí tí ó sì mú efe Worryboy gbójú àgbọ̀nwó ìwà náà wípé ó burú ó sì kù díẹ̀ káàtó ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlú mọ̀ọ́ká Charles Ntogie ló fi ìkọminú rẹ̀ hàn lórí fọ́nrán fídíò èyí tí ó gba orí ayélujára kan bí àwọn ọmọ ilé kéwù kan tí wọ́n ti ń kó ẹgbà bo àwọn akẹgbẹ́ wọn gẹ́gẹ́ bí àṣẹ láti ọ̀dọ̀ olórí wọn wípé wọ́n wu ìwà tí kò dáa nípa lílọ sí ibi ọjọ́ ìbí wípé wọ́n sì mu ọtí níbẹ̀ Charles Ntogie sọ wípé ìtẹ̀tọ́ ènìyàn mọ́lẹ̀ àti ìṣọmọ níṣekúṣe òní eléyìí ó sì yẹ kí ìjọba gbègbèsẹ̀ tó nípọn lórí rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká àti olùjáwé olúborí ìtakọ̀ngbọ̀n Big Brother Naija ìyẹn White Money òun ló ti mú ìlérí rẹ̀ ṣẹ sí Cross tí òun pẹ̀lú jẹ́ olùkópa Big Brother Naija tí wọ́n jọ wà nínú ilé nígbà náà White Money ló ṣe ìlérí ẹ̀bùn fún Cross lásìkò tí àwọn méjèèjì jọ ń bẹ nínú ilé èyí tó sì mú ìlérí rẹ̀ ṣẹ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ọ̀pọ̀ àwọn olólùfẹ́ méyọ̀kún ò ní wọ́n tú yáyá síta láti wá ṣe àyẹ́sí olórin náà lásìkò tó lọ sí àdúgbò kan láti lọ ya fọ́nrán orin rẹ̀ tuntun àwọn olólùfẹ́ rẹ̀ tó tú síta kò tú àwọn tí wọ́n ń kí lórí ayélujára bí fọ́nrán náà ti gbòde kan bí wọ́n ti ń pariwo méyọ̀kún méyọ̀kún tí òun pẹ̀lú sì ń juwọ́ sí wọn wípé ẹ ṣe fún ìfẹ́ tí ẹ ní sí òun ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì òṣèré kẹ́mi àkórèdé ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ sọ òkú ọ̀rọ̀ jáde wípé kò sí ẹni tó ń wù ọ́ dojúdojú lórí ayélujára bí kò ṣe ẹni tó kórìíra rẹ̀ kẹ́mi àkórèdé ó ló fi èyí sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ó ti ṣe àfihàn fọ́nrán fídíò kan lásìkò tí ó ń jó ó sì kọ sí abẹ́ rẹ̀ wípé àwọn tí wọ́n máa ń wù ọ́ nígbàkúgbà àti ní gbogbo ìgbà ó ní àwọn tó ń kórìíra rẹ̀ gan-an ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kí olóyè Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Ìgbòho kú ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé bàbá náà kò sí ní orílẹ̀-èdè Nàìjíríà síbẹ̀ ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká gbogbo ni wọ́n ń lo ìtàkùn ayélujára wọn láti kí Sunday Ìgbòho kú ayẹyẹ ọjọ́ ìbí pàápàá jùlọ bí wọ́n ti fi fọ́nrán fídíò àti àwòrán Ibrahim Chiata pẹ̀lú ṣe tiẹ̀ ẹ jẹ́ kí a wò díẹ̀ níbẹ̀. ọmọ gbogbo dáàbí egbin ọmọ pálẹ̀ ń tógún jìgàn tógún ọ̀kọ̀ọ̀kan láàyè rà Sunday tó ṣọwọ́kọ wọn lẹ́dẹ̀ tó ṣọkọ wọn mọ̀ọ́dẹ́ kẹ́kẹ́ happy birthday to you o oh, Ìgbòho ṣàwọ̀.